وضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pópúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ òpúrọ ní gbogbo wọn o. kàláwù fi sọ sọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniya pẹ̀lú ìjọ àwọn Ṣíya kàláwù làwa níbẹ̀ mirza Zagulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته أفي fi الله أفي Allah a atọrọ ìkẹ́ ati ọlà ati ìbùkún Allah fún òpin àwọn ànábì Ọlọ́run aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ ní ti ipò àti fún àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. òní ni yaumul ithnaini òní ni yaumul ithnaini ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún fourteen forty two mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àwọn tí ń fẹ́ òdodo Taalim TV èyí tí aláwo kádàrá wípé ká láti máa sọ̀rọ̀ níbẹ̀ ká tún láǹfààní láti máa gbọ́ wa ketekete káàkiri àgbáńlá ayé mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé ní kíkí ti Islam pẹ̀lú yọ̀ǹda Allah èyí ni. ìjókòó kejìlá lórí àkórí ọ̀rọ̀ wa irọ́ amadíyà lábẹ́ àkọlé kejì tí a pè ní àwọn tíra sánmà ìjọ amadíyà. láti bí ìjẹrin ìjẹta àná láti ń já Mirza Ghulam Ahmadu nírọ́ lórí àwọn ohun tó pera rẹ̀ fún ayé ó pera rẹ̀ ní mujadidu imamu mahadi alimujadid imamu mahadi alimuntazor alimujadid imamu mahadi tí a ń retí ẹni tí ó máa tún ilé ayé ṣe. ajá nírọ́ òun ló pera rẹ̀ bẹ́ẹ̀ Allah subhanahu wà ta'ala kò ṣe é bẹ́ẹ̀ kì í ṣe òun ni ìmáàmù Mahadi tí à ń retí kò sì wulẹ̀ tún ilé ayé ṣe rárá ó wá ba ilé ayé jẹ́ ni ó wá ba ẹ̀sìn jẹ́ ni abẹ̀sìn jẹ́ ni Mirza Ghulam Ahmad alikazab. lẹ́yìn náà mirza gulam ahmad alikazab ó tún pe ara rẹ̀ ní alimasihu isa ibnu mariam alimuntazor masihu isa ọmọ mariam ẹni à ń retí lópin ayé. alayhi salam ahmadu òkùrọ ó tún pèrè ẹ awa obitibiti náà rí àwọn òbítíbitì irọ́ tó di ọmọ mariam ó ní òun di obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Mariam lẹ́yìn náà òun tún di ẹni tó lóyún lẹ́yìn náà oyún tún yíra padà ó tún di ọmọ obìnrin tún di ọmọ ẹ wo ayé Mirza gulam ahmadu alikazab ẹni tí a mọ̀ sí ọkùnrin ó lóun yíra padà òun di obìnrin ó ní òun tún yíra padà òun di olóyún ó ní òun tún yíra padà òun tún di ọmọ ṣé àlùjànnú ni ṣerú ẹni báyìí ló yẹ kẹ́ ẹ máa tẹ̀lé lẹ́yìn. ẹ̀yin náà ti rí i pé òpùrọ́ ògbólógbò òpùrọ́ ni Mirza Ghulam Ahmad lẹ́yìn yẹn a tún já nírọ́ nípa bí ó ṣe sọra rẹ̀ di ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run. ajá nírọ́ pẹ̀lú aya alukur'an surat ahzab quran thirty three verse forty ní ibi tí alọ́sùbọ̀ subhanahu wa ta'ala tó ti pe ànábì ní òpin àwọn ànábì bákan náà a tún fi àwọn àdíìsì bíi márùn kan já a ní ibi tí ànábì ti ṣàlàyé ìtumọ̀ káátámà nàbì yìí sí òpin àwọn ànábì tó sì sọ ń bẹ̀ wípé èmi ni wọ́n fi ṣe òpin àwọn ànábì ọlọ́run kò ní sí ànábì kan mọ́ lẹ́yìn mi kò sì ní sí ògìṣẹ́ kan mọ́ lẹ́yìn mi. Mirza Gulam Ahmadu kọ̀mọ̀tún jókòó ara rẹ̀ jẹ́ ẹ̀. ọmọ tún sọ pé òun ni ọ̀gá the chief of the prophet aláṣẹ àwọn ànábì kò tún jókòó ara rẹ̀ jẹ́ ó tún sọ pé òun ni ọlọ́run tún rántí gbogbo ayé àníṣẹ́ kò tún jókòó ara rẹ̀ jẹ́ ó tún sọ pé òun lòun tó ń sọ àwọn èèyàn kan di ànábì ọlọ́run ẹ dákun ẹ̀yin mùsùlùmí aláwọ̀ tó ti fi ọ̀nà mà wá kò ní í ṣì wá lọ́nà ẹ kọ̀yìn sí mirza golam ahmadu òpùrọ́ kọ́mọba àkóbá yín láyé àti ní ọjọ́ àlìkìyàmà wàyí o. ó tún kù níbàárò ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí Mirza Gulam Ahmadu òkùrọ́ lábẹ́ àkọlé wa náà ni o àwọn tíra sánmà ìjọ Ahmadiyya. a fẹ́ mú díẹ̀ wá. nínú àwọn revelations tí Mirza Ghulam Ahmadu tó sọ pé òun gbà wá látọ̀dọ̀ Allah ọ̀nà mẹ́ta ni Mirza Ghulam Ahmadu gbà fi rinlẹ̀ wípé ọlọ́run ọba ọba àlekè ọlá ọba òun náà sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ìbánisọ̀rọ̀ náà tó fi wọ ipò jíjẹ́ ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run àwa kúkú mọ̀ pé òpùrọ́ ni àmọ́ a fẹ́ ṣàlàyé àwọn ọ̀nà mẹ́ta a fẹ́ mú àwọn ọ̀nà mẹ́ta wá tó fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà àkọ́kọ́ Ọlọ́run lóun ń lálàá láti gba ìmísí látọ̀dọ̀ ọlọ́run ọ̀nà kejì ó ní òun máa ń lọ nínú ẹ̀mí ẹ̀mí máa ń gbé òun òun máa ń ríran láti gba ìmísí lọ́dọ̀ àlọ́ ọ̀nà kẹta ó ní ọlọ́run ọba àlékè ó máa ń bá òun sọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yálà nípasẹ̀ màláíkà jìbìrìlù tàbí tààrà láàrin òun àti Allah gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí pátá irọ́ ló fi pa irọ́ ló fi pa ìyẹn ní nínú tí a tún gbọ́dọ̀ tún sọ. So, òun ni pé ó ní èdè márùn-ún ni Allah fi bá òun sọ̀rọ̀ èdè márùn-ún èdè márùn-ún ni Mirza Gulam Ahmadu ló ní òun fi gba ìmísí lọ́dọ̀ ọlọ́run ọ̀nà kìíní òun gba ìmísí mirza gulam ahmadu òkùrọ̀ ó ní òun gba ìmísí. Mirza Gulam Ahmad ó ní òun gba ìmísí pẹ̀lú èdè lárúbáwá. ọ̀nà kejì ó lóun gba ìmísí pẹ̀lú èdè gẹ̀ẹ́sì English language. ọ̀nà kẹta ó ní òun gba ìmísí pẹ̀lú èdè Urdu. ọ̀nà kẹrin ó ní òun gba ìmísí pẹ̀lú èdè Persian ọ̀nà karùn-ún ó ní òun gba ìmísí pẹ̀lú èdè Ebéru Hebrew language ọ̀nà mẹ́fà ti ẹ̀ ní ọ̀nà kẹfà ó ní òun tún gba ìmísí pẹ̀lú èdè Punjabi èdè mẹ́fà Arabic language English language Urdu language, Persian language, Hebrew language, and Punjabi language. Punjabi language. Èdè mẹ́fà. Tẹ́ ẹ bá ń gbọ́ ọgbẹ̀nu tán. Ọ̀rọ̀ Mirza Gulam Ahmadu ọmọ àgbẹ̀nu tán o. Ó ṣe ni láàánú fún Mirza Gulam Ahmadu wípé ìyá rẹ̀ bíi sáyé ọ sàn kí nǹkan rẹ̀ ó bàjẹ́ lára ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ó ní miscarriage ó dáa fún un ju ìdákúdá tó dálẹ̀ sáàrin àwa mùsùlùmí lọ gbogbo àwọn ànábì tọ́lọ́run ti rán wá sílé ayé èdè abínibí wọn lọ́lọ́run fi máa ń rán wọn ṣẹ́. kódà a ti kà á síwájú wípé Allah subhanahu wa ta'ala ó ṣe àjùlọ ọlá fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí kò ṣe fún àwọn tó síwájú rẹ̀ nínú àwọn ọlá yẹn ọ̀kan bẹ̀ ni pé gbogbo àwọn ànábì tó síwájú ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ìran wọn nìkan sọ ni ọlọ́run máa ń rán wọn sí ìran wọn nìkan sọ ni wọ́n máa ń jíṣẹ́ fún àmọ́ anabiwa Muhammad sallallahu alayhi wa gbogbo ayé pátá gbogbo ìran pátá àtàlìjànú nù wọn àti ènìyàn nù wọn lọ́lọ́run rán anabiwa Muhammadu sí sallallahu. alayhi wa sallam naam ohun tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni wípé ẹni tó dájú ní ti òdodo tí kò ní ẹja ń bákàn nínú pé ọlọ́run rán sí gbogbo ayé tó ń ti bẹ́ẹ̀ náà èdè ìran rẹ̀ nìkan lọ́lọ́run fi bá sọ̀rọ̀ tí í ṣe èdè lárúbáwá àlùkùránì sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá àwọn àdìsí táǹkà èdè lárúbáwá ni original language wọn àwa aláṣẹṣẹ ń túmọ̀ wọn sí èdè abínibí tiwa. èyí tó wá jẹ́ ayédèrú ànábì ayédèrú òjíṣẹ́ tó wá ń sọ pé èdè mẹ́fà ni ọlọ́run fi rán oníṣẹ́ sí ayé ṣe rí pé irọ́ ti mirza gulam ahmadu ọlágbára púpọ̀ ọlágbára púpọ̀. wàyí o àwọn èdè mẹ́fẹ̀ẹ̀fà yẹn ló ti claim ló ti sọ pé Allah fi bá òun sọ̀rọ̀ àwọn èdè mẹ́fẹ̀ẹ̀fà.